ṣọdún èyí wá ṣe tẹ̀mí ìpàdé kọ́lápọ̀. kọ́lápọ̀ okú oríire òní àṣeyíṣẹ́ ọmọdún ọdún ló sì mọ̀ ṣe ọ̀rọ̀ gbogbo tí wọ́n pa ọ́ lẹ́rìn nípa ọ́ lẹ́kún lágbára lọ́hùn-ún ọba inú ilé ló bá wa owó dé ẹ̀yìnkùlé ló bá wa wọ kọ́kọ́ lé ọláyẹmí ọmọ elédùnmọ̀rẹ́ nípẹ̀rí rẹ̀ mo gbọ́ ọdọọdún ní ìsápò orúwẹ́ ọdọọdún lẹ́wọ́ máa ń wà èbó mọ ọdọọdún la máa ń rọ́mọ̀bì lọ́rọ̀ àtẹ ọjọ́ òníyọ̀ káyé mọ̀mọ́ rí ọdọọdún ló máa wà lágbára ọlọ́run ọba ìràwọ̀ rẹ ti ń tan iye ọlọ́run oníjó wọ̀kùn ìgbà rẹ ti ń dùn iye ọlọ́run oníjó kan gbogbo òkè àgbà yìí Samuel mọ́ gbọ́ òkè àgbà lóògùn yìí orí ẹ̀ mọ́jọ jábọ́ lágbọ̀rọ̀ lóhùn ọba ẹni bá pọ̀ òkú lásájú ẹkú ẹni bá gbà kòtò sílẹ̀ pé kò jìn sí fún ara wọn ni wọ́n mọ̀ jìn sí Samuel mọ́ gbọ́ o gángan ló mọ̀ lò ó níṣẹ́ gángan gán lágbọ̀rọ̀ lóhùn ọba ayé onípolúkúrúmùsù ohun gbogbo tí ń dùn ọ́ nínú oníbà ọ́ nínú jẹ́ lágbọ̀rọ̀ lọ́hùn ọba ayé ẹ ìgbà ẹ gbogbo ọjọ́ ẹ oníkan gbogbo lágbọ̀rọ̀ lọ́hùn ọba wàá gbọ́ bí olúgbó ti ń gbọ́ wàá pẹ́ bí bẹ́pẹ́ ti ń pẹ́ wàá wá gbọ́ bí àgbà kan àgbà kan ìtòfọmọ wúsagbára Samuel máa gbọ́ o ọdọọdún ni láǹsọ̀ lógúnlógún ọdọọdún nìkan so lọ́gbọ̀n lọ́gbọ́n ọdọọdún ló mọ̀ wá lágbára lọ́hùn ọba oníjábọ́ púpọ̀ òjijì o níbi táwọn ẹgbẹ́ ẹ ti Samuel fọwọ́ ọmọ ẹgbẹ́ àràrọ̀ odò gangan nílé bàbá tẹ ọmọ sọ̀rọ̀. ọmọ apẹja mẹ́rẹ̀ẹ́jà jẹ ọmọ apẹja fúnilẹ́jà jẹ ọmọ apẹja fẹ́jà jẹ ẹ̀pẹ́ alárọ̀ ọmọ ògún mọ́ dédé o. tápẹ́ lómi lẹ́ẹ̀pẹ́ ẹ mi bí wọ́n ẹ̀pẹ́ ta ló là bàtà bútú bàbá omi kò mi ẹ bá mi bí wọ́n ẹ̀pẹ́ ta ló là bàtà butu àbàtà bútú bàbá odokodo ẹja ń bẹ̀rẹ̀ pẹ̀lẹ́pẹ̀ fi wù ni omi ń bẹ̀rẹ̀ pẹ̀lẹ́pẹ̀ bàbá yín fi ń wù ni ọmọ ẹlẹ́gbẹ̀jẹ̀ ìdílé lẹ́wọ̀ ọmọ afẹ́já sọ̀rọ̀ ọmọ àbẹ̀jọyè kó ohun níjẹ ọmọ ẹrú ń gbá ọmọ ń gbá wọ́n pé kọ́mọ máa ma gbọ́ wọn nítorí ọmọ ọba kan kì í ṣe bí ẹrú lé bàbá lé bàbá lé bàbá tó bí ọlọ́mọ lẹ́wọ̀ ọmọ alówó ẹrú. àgọ́ tó rẹ́rú ní sí ni ẹ̀kọ́ kì í sìn ẹ̀kọ́ kì í sìn lé bàbá tó bí ọlọ́mọ ìjẹ̀bú sáré lé màmá rẹ̀ lé o ọmọ dúró má dé ọmọ dúró mọ̀sùn pẹ̀díyẹ jẹ ọmọ aládìyẹ òkòkò mọ́gá adìyẹ bá lókun lé bàbá tiẹ̀ gangan omi lélẹ̀ ara òrókun ara òradìyẹ ọmọ dúdú lé ọmọ bẹ́ẹ̀ ṣe pupa tó mọ bẹ́ẹ̀ sí nílé ìran àwọn màmá tiẹ̀ lóko. bolo ẹ̀wọ̀n ti bolo ọmọ wúte náà ọ̀yọ̀yọ̀ ọ̀yọ̀yọ̀ ń yọ ọ̀yọ̀yọ̀ kí ló dé mọ́yọ̀ mú ohun tí sẹ́nu ò lè pani ọmọ alágẹmọ mẹ́rìndínlógún ọmọ alágẹmọ ogún wọ̀yọ̀ wọ̀yọ̀ wọ̀yọ̀ wọ̀yọ̀ wọ̀yọ̀ ọmọ alágẹmọ abijọ́ òun ìní bó bá òun jẹ báwọn ẹni ẹni wíní bó sì òun jẹ báwọn ẹni ẹni wíní bọ́wọ́ òun jẹ̀bú àmọ́ ẹ̀ náà yòókù àmùsọ̀dún àgẹ̀mọ ìjẹ̀bú ní ọmọ èrè ọmọ èrè ìwà orí mi jẹ́ ń dàbí onílé yìí ni wọ́n fi máa ń sọ wípé kékeré ìjẹ̀bú owó àgbà ìjẹ̀bú owó dúdú ìjẹ̀bú owó pupa ìjẹ̀bú owó ìtọ́ ìjẹ̀bú owó kẹ̀lẹ̀bẹ̀ ìjẹ̀bú owó gbogbo ìjẹ̀bú tí fẹ́lẹ́ ọmọ olówó ànànà tán ìjẹ̀bú gẹ́gẹ́ ló kọ́ lọ́wọ́ dọ́là kẹ́ tó dé èbó bá dé tán olówó dọ́là ń sí i ní ọmọ olówó sílẹ̀ ọmọ olówó sílẹ̀ ọmọ olówó sílẹ̀ sálẹ̀ happy birthday to you owó níwọ̀n ẹ̀ lágbára ọlọ́wọ́n ọba bí wọ́n bá níta ní kọrẹ́ òwì sí ọ létí ọlọ́yẹ̀mí ọmọ ẹlẹ́dùn ẹ̀mí jẹ́ ọ́. ọmọ ìjẹ̀bú ní mi ọmọ lọ́wọ́ joyè méjì pọ̀ odò òṣèlú gangan nílé bàbá mi èmi ọmọ àràmọ́mọ́ tá ọmọ àràmọ́mọ́ san ọmọ àṣàánú ẹlẹ́gbò fèwò wẹ́ ìran bàbá mi ní kọ́náwó dọ́là ní ní kẹ́ ògbó tó dé.